lọ́kọ̀dé lọ́kọ̀dé ẹyẹ ọ̀ka. lọ́kọ̀dé lọ́kọ̀dé ẹyẹ ọ̀ka. ọkọ lolúbùnmi àkọ́kọ́ ẹyẹ ọ̀ka. ọkọ lolúbùnmi ọ̀yàlà ẹyẹ ọ̀ka ìpọ́n ló ṣe bẹ́ẹ̀ láìla ẹyẹ ọ̀ka ejò ló ròdò láì mú ẹyẹ ọ̀ka. lọ́kọ̀dé lọ́kọ̀dé ẹyẹ ọ̀ka lọ́kọ̀dé lọ́kọ̀dé ẹyẹ ọ̀ka lọ́kọ̀dé lọ́kọ̀dé ẹyẹ ọ̀ka. ọkọ̀ lolúbùnmi àkọ́kọ́ ẹyẹ ọ̀ka ọkọ̀ olúbù mi ò yá la ẹyẹ ọ̀ka wọn ló ṣe é dé láì la ẹyẹ ọ̀ka gbèngbèrò odò láì mú ẹyẹ ọ̀ka lọ́kọ̀ọ́dé lọ́kọ̀ọ́dé ẹyẹ ọ̀ka lọ́kọ̀ọ́dé lọ́kọ̀ọ́dé ẹyẹ ọ̀ka.